aláròye máa wí o. ọmọ ibo yìí ti dèrò ẹ̀wọ̀n o ohun tó ṣe lẹ́kọ̀ọ́ kọjá bẹ́ẹ̀ yùnkẹ́yùnkẹ́ tí ọmọ ibo kan ọ̀gbẹ́ni Emmanuel Bassey ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ̀ ṣe ti fẹ́ rán lọ síbi tí kò nífẹ̀ẹ́ sí báyìí onídàájọ́ Rahman Oṣòdì tiléẹjọ́ àkànṣe kan tó ń rí sí lílo ọmọdé nílòkulò àti fífipá bá àwọn obìnrin sùn special offences court tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó ti ní kí wọ́n lọ jù ú sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri ọjọ́ ajé Monday ọjọ́ kejìlélógún oṣù yìí ni wọ́n fojú Emmanuel Bassey ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń gbé lágbègbè Akẹ̀sán nípínlẹ̀ Èkó bá ilé ẹjọ́ e ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fipá bọ́mọ ọdún mẹ́rìnlá sùn lọ́jọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2022 aláròye gbọ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n máa fojú afurasí ọ̀daràn ọ̀hún balẹ̀-ẹjọ́ lọ́jọ́ monde náà agbèfọ́ba id ṣọ́láàrin tó fojú olùjẹ́jọ́ balẹ̀-ẹjọ́ ṣàlàyé fádájọ́ pé olúwa mi lọ́jọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2022 ni olùjẹ́jọ́ hùwà láabi ọ̀hún pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́rìnlá kan tí wọ́n jọ ń gbé lágbègbè akẹ̀sán nípìnlẹ̀ èkó àyẹ̀wò tí wọ́n ṣe fọ́mọ náà lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan olùjẹ́jọ́ fi hàn pé lóòótọ́ ló fipá bọ́mọ náà sùn ó ní gbogbo ìwà tí kò bófin mu tí olùjẹ́jọ́ hù kì í ṣohun tó dáa rárá tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ó rọ adájọ́ ilé ẹjọ́ ọ̀hún pé kó wo ohun tí òfin orílẹ̀-èdè yìí àti ti ìpínlẹ̀ èkó sọ láti fìyà jẹ olùjẹ́jọ́ fún ìwà pálapàla tó hù yìí ṣùgbọ́n ọ̀tọ̀ ni ojú tí agbẹjọ́rò olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni S.E. Okeke fi wo ọ̀rọ̀ náà níṣe ló ń bẹ̀bẹ̀ tó sì rọ adájọ́ pé kó má ṣe tí ìṣèdájọ́ olùjẹ́jọ́ náà ní wàrà ń ṣe ṣàbẹ́ẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí olùjẹ́jọ́ máa farahàn níwájú rẹ̀ nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ afurasí ọ̀daràn ọ̀hún ó lóun ò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun adájọ́ ní kí wọ́n lọ jù ú sọ́gbà ẹ̀wọ̀n kirikiri nílùú èkó lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọgbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2024 yìí adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín